نسألك يا من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم وعلى أهله وصحبه أجمعين آمين atún kí ẹ̀yin olùgbọ́ wa níbikíbi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ ètò tí a pè ní alefik fidin jákèjádò àgbáńlá ayé lórí one zero one point one parrot fm lókè bèbí nílùú ògbómọ̀ṣọ́ akójúmọ́ àwọn òní o Allah á jẹ́ ká ṣe púpọ̀ ẹ̀ ọ̀làdùnní bello òní ó tèmi mo sì ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajé lọ́gbọ́mọ̀ṣọ́ sheikh ẹ káàbọ̀ sí orí ètò ìbéèrè tí màá kọ́ fi ṣíde kó tó di pé àwọn èèyàn wa wọ́n mọ̀ pé wọlé béèrè béèrè kan bí kejì òun náà ni ìbéèrè oníbéèrè kan tó sọ wípé ǹjẹ́ irú ìtanràn téèyàn fi máa tanràn àṣìṣe àbí tó bá fa sábàbí téèyàn fi já rọmọdán téèyàn fi já síyàm ní ọ̀sán rọmọdán òun náà ni ntẹ́yìn ó fi ṣe ìtanràn fún ntọ́ba fa sábàbí ntẹ́yìn bá fi já síyàmù tọ́jẹ́ ti síta ṣàwà àbí ó lè jẹ́ síyàmù monday thursday àbí síyàmù ayamu bid oníbèrè ìbéèrè bẹ́ẹ̀ pé ṣé irúfẹ́ ìtanràn bẹ́ẹ̀ lè yóò fi ṣe ìtanràn fún ti àwọn eléyàn ẹlẹ́ẹ̀kejì ohun tún ni wípé tí obìnrin látàrí pé wọ́n ṣe èélà wọn tó bá wá jẹ́ pé ó jẹyọ nínú Ramadan tí wọ́n wá dín àwọn síyàmù kan tó wá jẹ́ pé lẹ́yìn Ramadan ó wá wù wọ́n tí wọ́n san síta ṣàwà ṣùgbọ́n wọ́n á kọ́kọ́ sọ pé àwọn kọ́kọ́ ṣe síta ṣàwà síwájú kan tó wá máa san àwọn àwẹ̀ tí wọ́n dìhun nígbà tí wọ́n wà nínú àsìkò tí wọ́n wà hàn ṣé síta ṣàwà ni wọ́n kọ́kọ́ san ni àbí àwẹ̀ tí wọ́n kọ́kọ́ dì ni wọ́n kọ́kọ́ san bisimilah. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdullah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. asalaamu As ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نتمنى الصيام والتطوع نعم gẹ́gẹ́ bí sita shawal tàbí suyam ọjọ́ alhamis àti ọjọ́ àtìní tàbí suyam àwọn ọjọ́ mẹ́ta nínú oṣù ọjọ́ yòówù ó lè jẹ́ abẹ́ni tí ń ṣe ti ayyam albayt ìjọ kẹtàlá ìjọ kẹńlá ìjọ kẹẹ̀ẹ́dógún tó sojú ọ̀run téèyàn bá fi màmá tó bá fi lè já sòyàmù yẹn tó bàjẹ́ kò sí ìtanràn kan eléyìí téèyàn ó ṣe tó fara pẹ́ irú ìtanràn tí ẹ̀sìn Islam tó ní ká ṣe tá a bá máa mà tá a bá sòyàmù Ramadana jẹ́ eléyìí ti ṣe ká bọ́kùn lọ́rùn ẹrú tá a bá ní agbára ti ṣe bẹ́ẹ̀ ká sọ sòyàmù oṣù méjì gbáko ní tẹ̀léńtẹ̀lé hmm. tá a bá lágbára ti ṣe bẹ́ẹ̀ ká bọ́ aláìní ọgọ́ta. eléyìí ní í ṣe pẹ̀lú rọmọdọ́nà nìkan ni ẹni tó bá máa ma ba ọ̀kan nínú sùyàmù rọmọdọ́nà jẹ hmm. ó ní ìtaràn yìí ń bẹ fún yàtọ̀ sí pé yóò san ọjọ́ nǹkan pàtó padà yóò tún wá ṣe ìtaràn yìí tí ò bá ti wá jẹ́ oṣù rọmọdọ́n nìyẹn bá ti ń kẹ́nu rósẹ̀sìn fọlọ́n téèyàn bá máa ma ba sùyàmù rẹ̀ jẹ hmm. yóò tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run lọ́ba ìdí hmm. tí ó sì fi tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run náà ni pé tó ń ti pé sùyàmù yẹn àtinúwá ni kì í ṣe ọ̀ranyàn tọ́lọ́mọ bá làbọ̀ lọ́rùn yóò tọrọ àforíjì nítorí pé òfin ọlọ́run dá lórí pé iṣẹ́ rere tẹ́ ń ṣe ẹ má fọ ara yín bàjẹ́ hmm. ọlọ́run sọ pé wàlá tọ̀bọ̀ pẹ́lú àmì àlẹ́kùn ẹ má fọ ara yín bá sí ara yín jẹ́ hmm. tí o ti wá máa má bá sí ara rẹ jẹ́ wàá tọrọ àforíjì lọ́ba tán tí ìbá sì ti ṣe sùyàmù tó jẹ́ eléyìí tó jọ́ràn yàn sùyàmù tó jẹ́ pé àtinúwá ni bí àwọn ìta fi ṣàpèjúwe yẹn yàtọ̀ sípò ní ṣètàn kìí tún ṣe ọ̀ràn yàn ní lórí rẹ pé kò tún san ọjọ́ nǹkan padà mọ́ hmm. kìí sọ̀ràn yàn lórí rẹ pé kò san padà mọ́. wọ́n ní tí obìnrin bá wá jẹ gbèsè Ramadan ó wá fẹ́ láǹfààní àti ṣe sùyàmù ọjọ́ mẹ́fà nínú oṣù Shawwal eléyìí tí Ànábì sallallahu alaihi wasallam tó sì wá lójú kòkòrò láti máa ṣe ká lè bá a láǹfààní pé gbogbo ọjọ́ ayé wa la fi ń kẹ́nu rọ́ṣẹ̀sì fọlọ́. Hmm. wọ́n ní ṣé ó lè ṣe àwọn ọjọ́ mẹ́fà yẹn ṣáájú kó tó di kó san gbèsè eléyìí tí ń bẹ lórí rẹ̀ nínú Ramadan àbí ti Ramadan ní ọ̀kọ́ mú gbọ́ ṣáájú kó tó di kó ṣe sùyàmù ọjọ́ mẹ́fà yìí Ramadan ọ̀nà lèyàn kọ́kọ́ san gbèsè Hmm. ṣáájú kó tó di pé èèyàn wà á láǹfààní àti ṣẹṣọ yáàmù mi ìtọ́jẹ́ náfìlà. Hmm. nítorí pé tá a bá kú ihun tí ọlọ́run ọbọ̀ bí wá léèrè nípa rẹ̀ tó jẹ́ àkọ́kọ́ òbéèrè náà làwọn nǹkan tó lábọ̀ wá lọ́rùn tó jẹ́ ọ̀ranyàn kì í ṣe náfìlà lọ́lọ́run ọbọ̀ bí wá léèrè lákọ̀ọ́kọ́ náà náfìlà àǹfààní rẹ̀ fẹ́ni tí bá mójútó òun náà ni pé ládàá rẹ̀ wọ́n tún máa fi kún tọ̀ràn àyàn fún ni. Hmm tí ládàá rẹ̀ tí ó fi rú gọ́gọ́ tí ó fi pé tí ó fi jọjú. èyí hmm. wá sí pé náfìlà lèèyàn wà hùn rí má èèyàn pa ọ̀ràn yẹn ti. Hmm. téèyàn bá ti wá jẹ́ pé ó ti dà níyàn pé ọjọ́ mẹ́fà nínú Shawwal lòun kọ́kọ́ mú gbọ́ná tó ń ti pé gbèsè àwọn ọjọ́ kan bẹ lórí òun nínú Ramadan òfin ọlọ́run dá lórí wípé eléyìí tó ṣeun hmm. ìgbára gbóná sì palẹ̀ mọ́ni kò ì tí ì ṣe ṣèyàmù ọjọ́ mẹ́fà ń gan alára hmm. ó dìgbà tó o bá tó kọ́kọ́ san ọ̀ràn àyàn tó jẹ́ gbèsè rẹ̀ náà hmm. ìgbà náà làyè tó wá gbọ̀n láti ṣe náfìlà. Hmm. jazakumullahu khairan zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight zero nine zero fifty one sixty four. 5438. four thirty eight fáwọn tó ń bẹ ní ọ̀nà tó jìn rere láwọn ilẹ̀ òkèrè yíká gbogbo àgbáńlá ayé nọ́mbà tí ẹ̀yin máa pè wọlé sí rẹ̀ o plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six hello aleykum salaam wa rahmatulah ọkọ yín. akọ́lá jimọ̀. ẹ ṣe o màmá. lọ́jà sọ̀pọ̀ rẹ̀. àmín kí ni ìbéèrè yín. ọkọ mi ni sẹ́rífàtù abusalam látòkè wẹ́dí ògbómọ̀ṣọ́. Mhm. ẹ dákun béèrè méjì mo fẹ́. àkọ́kọ́. béèrè mi àkọ́kọ́ wọ́n sọ pé kí obìnrin ọmọ máa fi àtàsímẹ́ǹtì sí òun. Hmm. mo wá fẹ́ béèrè pé ṣé tí obìnrin máa ń fi òwú sí òun sẹ́yìn ò lẹ́sẹ̀. Hmm. béèrè mi kejì ni pé èyí ò ṣe nǹkan wọ́n wá ń tìrànmọ́ bó ṣe é ṣùgbọ́n àkàtì àlọ́ ṣe òun wọ́n wá padà ṣùgbọ́n tó sì bá ti wá lẹ́nu tó ló ṣe nǹkan ọkàn yóò wá mọ̀ bàjẹ́ gbogbo ìgbà yóò wá mọ̀ sunkún kí ni nǹkan tó lè ṣe tọ́lọ̀ fi lè gbé kúrò lọ́kàn rẹ̀. tó ọ̀dà alhamdulilayi àkọ́kọ́ òfin ọlọ́run dá lórí pé a gbọ́dọ̀ fi nǹkan kan kún un hmm. attachment hmm. èyí yòówù ó lè jẹ́ nínú tí wọ́n máa fi kún un tí ó fi gùn ju bó ti ṣe máa lọ hmm. haram ni lábẹ́ òfin ọlọ́run kódà gan kabiratun minal kabair hmm. ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá hmm. nítorí pé anabi sallallahu alayhi wa sallam ó ní la'ana Allahu al-wasila wal-mustawsila ọlọ́run láàánà ìyá dèrè àbẹ́ni tó ń ṣe sàlóun tí ń bá wọn fi nǹkan kún àtẹnitọ́ tọrọ pé kí síbẹ̀ èkíní hmm. kejì wọn lọ́lọ́run láàánà tó sọ pé ọlọ́run láàánà ìtumọ̀ rẹ̀ ní pọ́lọ́ wọn bó lè jìnnà sí kẹrẹ̀ hmm. irun rẹ ti da tó bọ́lọ̀ ti ṣe fún ọ ó ti ṣe yí ọ̀gá náà lọ́lọ́wọ́n bá ṣe ọ hmm. òbúkátà kò túnra rẹ̀ dá wọ́n sì fi kọrùn rẹ̀ arábìnrin kan wá bá nàbì sallallahu alaihi wasallam ọlọ́mọ yìí ti dàgbà tó lọ́kọ ilé hèrè báyìí sì ní orí rẹ̀ rí ṣé àwọn ò lè fi nǹkan kan kún rẹ̀ bí àbí káwọn kú bá gbé wíìgì orí hmm nítorí yóò lọ́kọ anabi sallallahu alayhi wa sallam ni la'ana allahu alwasila wal mustawsila ọlọ́run láàánú ẹni tó bá bá yín fi kún ọlọ́run láàánú ẹni tó tọrọ kún ọbọ̀n fi kún. Hmm. ẹ wá ní sáà lè fi rọ́bà àbòwò sáà lè máa fi kórun rí kò sí nǹkan tó burú pé kóbìnrin ó fi rọ́bà àbòwò kó fi kórun lópin ìgbà tó bá ṣe é pé àwọn májẹ̀mú yìí pé májẹ̀mú alákọ̀ọ́kọ́ òun náà ni pé wọn ò ní fòwú fi kún irun kó fi gùn ju bó ti ṣe wà lọ. Hmm. nítorí pé ó níbi tí irun yín gùn dé tí wọ́n bá ń ba yín kó wọ́n á lè pé irun eléyìí kò gùn tó àwọn yòókù wọ́n wàá gé òwú àbí kí wọ́n gé rọ́bà lọ́nà tó fi jẹ́ pé wọ́n fi sọ́pọ́tù irun eléyìí tó kúrú yìí hmm. tí ó fi bá àwọn yòókù dọ́gba hmm. wọ́n wàá ṣẹ̀ṣẹ̀ tún wé rọ́bà mọ́ náà la irun tó bá ṣe báyẹn ìyẹn ti wà bẹ́ẹ̀ pọ́lọ̀ ńlá nìyẹn tó ẹlẹ́kejì òun náà ní pé tóbìnrin ọba tí wọ́n á fòwò àbí rọ́bà tí ọba fi kórun nítorí yẹ kó ṣe òun náà ní pé kó rí dájú pásìkò tóun fi rọ́bà àbòwò kórun òun wà nínú pòǹsì nǹkan oṣù hmm. àbí ẹ̀jẹ̀ bí máa ń jáde láàárọ̀ òun lédè kúkúrú àsìkò tóbìnrin tí ò ní ṣe sọ̀lá hmm. nítorí tẹ́ bá ti ṣe sọ̀lá òfin ọlọ́run dá lórí pé kẹ́ fomi pa orí yín kọ́ kárí hmm kò sì sí bá ṣe fòwú kórun àbí rọ́bà fi kórun tí ó fúnni láǹfààní àti fomi parí kọ́kárí hmm. nítorí pé yóò di omi lọ́nà níbi àti kárí gbogbo orun orí ẹni hmm. àyàfi tó bá ti kété ẹ bá fòwú kórun àbí rọ́bà fi kórun tẹ́ ẹ̀ sì ṣe nǹkan sùn ẹ máa tu ní gbogbo ìgbà tẹ́ bá ti fẹ́ sàlùwàlà tẹ́ bá ti wá sàlùwàlà tán ẹ tún lè kó padà hmm. tẹ́ bá tún sàlùwàlà mi ẹ tún tù wọ́n ní ẹnìkan fẹ̀sùn ṣíṣe nǹkan kankan nìkan tó ń tiẹ̀ òṣìṣẹ́ hmm. tó ẹni tó wá fẹ̀sùn kàn yìí ọkàn rẹ̀ wá ń bàjẹ́ ní gbogbo ìgbà lórí ẹ̀sùn tí wọ́n fi kàn bó tilẹ̀ jẹ́ pé tí wọ́n fẹ̀sùn pípọ̀ ńlọ mu tí wọ́n fi kàn ọlọ́run ti ṣe ń rírí hmm. gbogbo ìgbà tí ó bá ti wá rẹ́ni tí ó fẹ̀sùn kàn yìí ọkàn rẹ̀ máa bàjẹ́ hmm. ọkàn ẹni tí wọ́n fẹ̀sùn kàn máa bàjẹ́ so kí ni nǹkan tó lè ṣe kò sí nǹkan tó lè ṣe ju kó máa dúpẹ́ fọlọ́n lọ nítorí pọ́lọ́wọ́n bá ti fọ́ ma bọ́lọ́wọ́n bá sì ti fọ́ ni ma àbùkátà láti tún máa fapájánú máa jà ma hmm. nítorí pé wọ́n fẹ́ sun olè kan ìwọ ò sì jáde ọlọ́run fúnra ara rẹ̀ lọ́fọ̀ọ́ ma kí lọ́wọ́ àpọ̀lọ́wọ́n bò tí ì ṣe fún ọ ní dáadáa hmm. tó bá sì jẹ́ pé ẹni tó fẹ̀sùn kàyàn ni ló ṣe pé gbogbo ìgbà tó ń nàbà ti rẹ́ni tó ń fẹ̀sùn olè kàn hmm. ọkàn rẹ̀ máa bàjẹ́ kó ń fẹ̀sùn olè kàn ó sì padà dájú pé nǹkan lọ jalè ọtọkọ hmm. kan tí ọba jẹ nítorí pé ọfẹ sun tí ọdọ lójú kan mọ làkejì rẹ hmm. sọ wá wà lọ túba lọ́dọ̀ rẹ ní pàápàá tútúba ẹnu tó gbójú jẹjẹ tó fi fẹ̀sùn kàn ó fi gbolẹ̀ wájú ẹ hmm. kó foríjìn ọkọ yááfì rẹ aláforíjìn lọlọ. ẹ lọ́rùn. Hello, salamu alaikum wa rahmatulahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatulahi wa barakatuhu. Ó kọ yín ibi ẹ ti ń pè abdulrahman láti singapore. láti singapore tó kí ni ìbéèrè yín o. fẹ́ bí àwọn ṣẹ́ẹ̀kì wá pé tí obìnrin bá jẹ ramadan mhm. bá jẹ oúnjẹ ramadan lọ́wọ́ sí yẹn tó ó sì ó ó tẹ́kì ó lọ́wọ́ ta ìyẹn tó ó ti bímọ tó kò ráyè sọ ramadan yẹn tó ti di ramadan lọ́dún tó lọ yìí mhm. ramadan tó lọ yìí ìgbọ́ pẹ̀lú ìgbọ́nà ọ̀dà ó gba Ramadan ọdún tó lọ yìí nígbà tó tó ó ti wá ó ti wá ṣe títàṣà wá àti ti Ramadan yìí tó but agbẹ́nu ansa tí ìdáhùn fún ọ̀sọ̀ọ̀sì ṣé ìdáhùn yẹn ó kọ́kọ́ àyè ìṣèjọba ìpínlẹ̀ òkè lẹ́yìn Ramadan eléyìí lẹ́yìn títàṣà wá yìí ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ Ramadan láti rẹ̀ láti sọ ìdìbò yẹn àwọn rò pé ṣé ìdáhùn yẹn ṣé ó bọ́ sí ti bèbè rẹ pé títà tàbá tó ti gbà pé ó kàn ó kàn gbà dàrú. naam ọ̀dà inshàlá naam. alhamdulilayi ìbéèrè tẹ́ ṣe ó pàtàkì hmm. so ìdáhùn rẹ̀ ni pé ìgbà téèyàn ti jẹ gbèsè rọmọbọ́ọ̀nà tọdún tó ti lọ lọ́n hmm. so látàrí pé èèyàn lóyún rọmọbọ́ọ̀nà tọdún yìí wá dé kò láǹfààní àti gbà lẹ́yìn ìgbà tó bímọ nítorí àwọn àdíwọ́ kọ̀ọ̀kan. Mm. títí rọmọbọ́ọ̀nù àtọ́dún yìí fide o hmm. ó sì ṣe rọmọbọ́ọ̀nù ọdún yìí dáadáa lẹ́yìn rọmọbọ́ọ̀nù àtọ́dún yìí àwa fẹ́ ṣe ṣìyàmù ọjọ́ mẹ́fà nínú ṣàwọ́ọ̀lì tá a wà nù rẹ̀ yìí ǹjẹ́ tó bá wá ọjọ́ sọ pé ó gbára gbóná lásán ni torí rọmọbọ́ọ̀nù tó jẹ́ ọ̀ràn yẹn saná ṣáájú nítorí pé gbèsè Ramadan ọba àpẹ́jù bẹ́ẹ̀ lọ ojúlówó gbèsè ni tọ́lọ́wọ́n bó bí wa léèrè hmm. nítorí pé ọ̀ràn èèyàn tọ́lọ́ ńlá bọ̀ wá lọ́rùn ni kò síbi tá a lè yẹ sí hmm. eléyìí ńlá àmójútó àwa tá a lágbára tá a lókun tá a lè ṣe sí tẹ̀sẹ̀wáàl hmm. Ramadan tó jẹ́ ojúlówó ọ̀ràn èèyàn lọ́yẹ ká kọ́kọ́ mójútó ná bí sí tẹ̀sẹ̀wáàl bá bọ́ mọ́ wa lọ́wọ́ látàrí pé àsìkò tá a ráyè sí iná àlà ń fi ń san Ramadan àti sẹ́yìn kọ̀ wá fún wa láǹfààní láti ṣe sí tẹ̀sẹ̀wáàl hmm. ọlọ́run ọba náà ló máa ń pín ọlá hmm. àwa bá da hmm. tipa lè má láǹfààní àti ṣe àṣelọ́lá yẹn ṣùgbọ́n ojúlówó ọ̀ràn yẹn a gbọ́dọ̀ torí ẹ̀ irú obìnrin bá ń arọ̀ pípé ní báyìí jẹ gbèsè rẹ̀ ṣùgbọ́n ṣàwálì tó ṣe ṣáájú rẹ̀ yun Naam. Hello. Hello. Hello. Ìyá ó ti já o. Hello. Asalaamualeykum. Wa aleykum salaam wa rahmatulah. Ó kàn yín bí ẹ ti ń pè yìí. Mo kò sọ́mu láti jẹ́ náírà. Sọ kí ni ìbéèrè yín? Ìbéèrè mẹ́ta ni. Sọ àkọ́kọ́. Ìbéèrè àkọ́kọ́ ni pé eh, àwọn medical students mhm. wọ́n máa ń fi òkú wọ́n máa ń fi àbí wọ́n fi máa ń ṣe practical mhm. pé òkú èèyàn kí ni ìdájọ́ Islam nípa bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé ní ọ̀pọ̀ ìgbà àwọn obìnrin wọ́n máa ń ní ṣáàtì kan lójú ara bọ ṣáàtì yẹn kì í ṣe pé báyà yẹn ní sexual mhm. irú ṣáàtì bẹ́ẹ̀ tó bá jáde kéèyàn máa ọ máa bùkátà kéèyàn fomi sọ tó yé aṣọ kéèyàn tó lè ṣiṣẹ́ là àtijọ́ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ni àwọn tó ń tajà lọ́jà wa sí ọjà tó wọ́n lọ́mọ wọn lọ́wọ́ ní tẹ́ǹ gbà tí wọ́n rà lé wọ́n ti rà lé ìdínwó tí wọ́n wá padà wá wọ́n mọ́ wọn lọ́wọ́ ṣé bí wọ́n bá fẹ́ tà tí wọ́n máa máa tà ní owó ìdínwó yẹn ni àbí máa tà ní bó ṣe wọ́n yẹn. tọ́ alhamdulilayi lábẹ́ òfin islam ọlọ́run bá pọ́n mi èèyàn lé púpọ̀ hmm. ọmọ èèyàn bọ́lá ti ṣe pọ́n léyìn iná ló fà á ló fi jẹ́ pé tí bá ń sáré ọ̀ràn yẹn ló jẹ́ pé kọ́ wá òògùn hmm. sí nǹkan tí bá ń ṣe nítorí pé ọlọ́run ọba kò sọ àmódì kankan kalẹ̀ àfi kọjá pọ́ sọ̀wòsàn kalẹ̀ pẹ̀lú ẹ̀ hmm. àlàyé rẹ̀ yé ẹni tó yé ó sì sókùnkùn sẹ́ni tó sókùnkùn sí hmm. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ̀sìn Islam lábẹ́ pọ́ wá pọ́n mi yàn lé kò gbà pé ká máa fi ọmọ èèyàn ká máa fi kọ́sẹ̀ ká wá gbókòó èèyàn ká gbé síwájú ó jẹ́ pé àwa bọ̀ sí hòhò àwa máa wò ó pípé ibi báyìí là ń ṣàlàyé lónìí so ó tún lè débi pé wọ́n tún mọbẹ wọ́n tún lè bú ń tan wọ́n sọ pé àwọn layers ẹran tí ń bẹ ń tan layer bíi mẹ́ta ní sẹẹrí layer àkọ́kọ́ sẹẹrí layer kejì sẹẹrí layer kẹta àwọn àgbéká lórí àgbéká lórí àgbéká ara ìgbà míì gan lè bẹ́ ń bá wọn fẹ́ ṣàlàyé bóò ni ìfun tẹ́rẹ́ wà bóun ní fún tó nípọn wà. Hmm. àwọn bẹ́ẹ̀ sàlàyé ń bo ní kíndìnrín máa jókòó sí nítorí sí pé gbogbo ẹ̀ náà ló kọ páǹkọ́ mọ́lẹ́kọ̀ọ́ hmm. à ń tí ń fìyàn àfi sẹ̀sìn. Hmm. ẹ̀sìn Islam ò sì gbà kó ń fìyàn sẹ̀sìn. lábẹ́ gbogbo bá ti lè wù kọ́ wá rí tẹ́ bá lè lè kọ́ ẹ̀kọ́ nípa ìtọ́jú aláàárẹ̀ yìí àfi lu ara òkú Islam gbà kó lo ara òkú mùsùlùmí nítorí pé mùsùlùmí ni àpọ́nlé ni Hmm. bóyá ń bẹ láyé àbò eléyìí jẹ́ ti hmm. wọ́n ní àwọn omi tó máa ń jáde gba abẹ́ àwọn obìnrin láì jẹ́ pé wọ́n ní ìbálòpọ̀ pẹ̀lú ọkùnrin hmm. láì kò sì jẹ́ pé ìtọ̀ jáde lára wọn àbí nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ tí wọ́n pé lọ́pọ̀lọpọ̀ gbà nǹkan jáde lójú ara wọn. so ìdájọ́ wo ni àwọn nǹkan ti ń jáde yìí lónìí lábẹ́ òfin ọlọ́run gbogbo nǹkan tó bá ti lè jáde lábẹ́ obìnrin hmm. ìdájọ́ pẹ̀gbin ló ní àyàfi mẹ́ni eléyìí tó ṣe pófin ọlọ́run dá lórí pé ètò dọ́gba jù ní pé kìí ṣẹ̀gbìn hmm. ètò dọ́gba jù ní pé kìí ṣẹ̀gbìn ìdí ni pé Aisha radiyallahu anha ó lóun máa ń fi èékánná ha mẹ́ni kúrò lára sọ anabi Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà tó bá ti gbẹ hmm. àmọ́ tó ń bá rí ní tútù. òun máa fomi fọ̀ hmm. ajẹ́ pé ìdájọ́ rẹ̀ dàbí ikùn ni hmm. tíkun bá ń bẹ lára aṣọ tó bá ti gbẹ ẹ̀rì pa fìkànnà àdánù hmm. tíkun bá sì ń bẹ tútù ọkàn máa kórìíra rẹ̀ èèyàn fomi fọ̀ dànù tó bá rí pé ẹ̀gbin bí ìgbẹ́ bá ní ìhà ìgbẹ́ kúrò lára aṣọ lẹ́yìn tó ti gbẹ má sọ lára kọ̀ọ̀ràn àyàfi kéèyàn dáadáa kéèyàn rí i pé ìgbẹ́ torí èyí tó dọ́gba ni pé màní tọ́lọ̀ ń tara rẹ̀ ṣẹ̀dọ́mìyàn omi gbọ́lọ́gbọ́lọ́ hmm. kì í ṣẹ̀gbìn kì í ṣẹ̀gbìn ṣùgbọ́n kò sí bí ó ṣe jáde tí ò ní pẹ̀lú ẹ̀gbin jáde hmm. nítorí pé n tí máa bá rìn òun náà ni màdí hmm. ẹ̀gbin sì ni màdí tí ò sí iyèméjì nípa rẹ̀ ṣùgbọ́n màní ìfúnra rẹ̀ òun ìṣẹ̀gbìn lédè kúkúrú nítorí bá ti wá jáde lábẹ́ obìnrin obìnrin tó bá ti rí pé nǹkan jáde láàrọ̀ bẹ́ẹ̀ yọ̀lọ̀ tábà gbogbo tí nǹkan bá sì yí bí pátá rẹ̀ lọ́lọ́ fọ́ dáadáa hmm. sẹ́yìn ìgbà náà ni wàá sálọ àlà tí o sì sọlẹ̀ à. wọ́n ní téèyàn bá ń tajà téèyàn rà lásìkò ẹ̀dínwó hmm. tí o sì wo wọ́n máa kó pamọ́ hmm. ń tà ṣùgbọ́n lọ́wọ́ bá ní kọ́mọ́tì rí tàtán títí ọjà yìí ó fi gbówó lórí ó fi dàn wọ́n gógó ṣé ìta pọ́pọ́ ló ń rà ìyẹn ọ̀ máa tà ni àbí ìta kó ti gbówó lórí ó ti wọ́n gbogbo bó bá ṣe lè wù lọ́ta ló lè ta hmm. bó bá ta lẹ́wọ̀n owó kò sẹ́lọ̀ hmm. tó bá sì ta lẹ́dínwó nítorí pé ń ṣàánú àwọn èèyàn ló hmm. tún gba ládàá rẹ̀. hello. aleykum salaam wa rahmatulah ọkọ ibi ẹ ti ń pè yìí. tọ kí ni ìbéèrè yín. ìbéèrè ti di ṣé kí èèyàn bá kí n tí ìbára sí ìsinmi kan lórí kalẹ̀ láti ìgbà wọ́n kí ẹ bá gbọ́ sókè ṣe àwọn aṣọ ọmọ ẹ̀rí yìí kàn máa lọ sí nítorí kan tí ẹ bá ti ẹ bá ti ètò ìlú jọ sókè ẹ̀kejì. ìsàmìlà ó wà lára orúkọ tó yàn lè sọ ọmọbìnrin. ìsìlámíyà ìsìlámíyà orúkọ lè ní ìgbà tí a bá ti gbórí sókè láti rò kú ọ tá a gbọ́wọ́ sókè nígbà tá à ń gbórí sókè yẹn. تالت سمع الله لمن حمده ربنا ولك الحمد hmm. تاوا في ما لو سي فوري كاله hmm. وني سا غبو سوكي ما اني غبو سوكي ما ني غتا ما لو سي فوري كاله hmm. إليه نمتوان وحديث عبد الله بن عمر ابن الخطاب رضي الله عنهما إليه إمام البخاري التامامي بجادي بيبان أبيكي بواسو كتما لو سفوري كالي يا توسين توان حديث مالك ibn al-Huwayrith radiyallahu anhu nínú àdìsí tiẹ̀ kana an-nabiyyu sallallahu alayhi wa sallam yarfa'u yadayhi fi kulli khafdin wa raf'in fi as-salah. ọlọ́nàbí máa ń gbọ́wọ́ sókè ní gbogbo ibi tí bá ti ń gbórí sókè àti gbogbo tí bá ti ń gbórí lọ sílẹ̀ nínú sọ́lá. Malik ibn al-Huwayrith nù. so ṣùgbọ́n ìta farama ni hadithi Abdullahi ibn Umar tó sọ pé ànábì kì í gbọ́wọ́ sókè tí ó bá ti lọ sí ìforíkalẹ̀ kì í sì gbọ́wọ́ sókè lẹ́yìn ìgbà tó bá ti forí kalẹ̀ tó wá gbórí sókè láti forí kalẹ̀ kì í tún gbọ́wọ́ sókè níjókòó kì í tún gbọ́wọ́ sókè níjókòó hmm. nígbà tí ó tún forí kalẹ̀ lẹ́ẹ̀kejì hmm. so ẹ kàn máa gbọ́wọ́ sókè tẹ́ bá bẹ̀rẹ̀ sọ́láàtì ẹ tún máa gbọ́wọ́ sókè tẹ́ bá fẹ́ rùkú hmm. ẹ tún gbọ́wọ́ sókè nígbà tẹ́ bá ń nàró láti rùkú lọ́ba tán àyàfi tẹ́ bá dìde lọ sí Akbar ẹ gbọ́wọ́ sókè eléyìí jẹ́ bó wọ́n ní islamiyya sá hmm. a lè sọmọ wa bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ hmm. a lè sọmọ wa ní islamiyya a lè sọ ní muslim hmm. a lè sọ ní muslima kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. hello ìyá ìjà hello. Ẹ̀lú sàwọn alẹ́ fún ṣùgbọ́n abárakàtú. Ayíká sàlámù rahmatulahi barakàtú. Ó kàn Orúkọ mi ni Ibrahim Sani Haruna látọ̀dọ̀ Ògbómọ̀ṣọ́. Naam, kí ni ìbéèrè yín? Wọ́n fẹ́ fi dọ̀tí ní béèrè. Ìbéèrè aláwọ̀kọ́ ni pé lórí ọ̀rọ̀ àwọn obìnrin pa eh, pẹ̀fún pé wọ́n ní Ìsìlámù ò faramọ́ kí wọ́n lo pẹ̀fún jáde. Mm-hmm. Ṣé báwọn kírìmù kan wà sọ pé normal cream bíi Vaseline gan kan yẹn sọ pé àwọn gangan ni ó dùn sọ pé ó dùn. Mm-hmm. Ṣé tí obìnrin bá lò sí kò ní máa gbé òun ló jáde látara wọn wà nìyẹn ẹ̀kejì ni pé bóyá èèyàn fún ọmọ látàmẹ́ntì nìyẹn èèyàn wá fún ní táìmù pé kọ́sọ̀ méjì ní táìmù báyìí ọmọ yẹn wá late láti sọ mi ẹ̀ dẹ̀ ti ní nípinnu pé èèyàn ní bá máàkì ẹ̀ mọ́ látàrí pípẹ́ kó tó sọ mi bọ́ wọ́n fi wà ọlọ́run bẹ́ẹ̀ pé á dákun torí ọlọ́run dákun tó sí kéèyàn yí ìpinnu padà ni àbí kéèyàn jàǹbá àdéhùn báyẹn. ọ̀dà alhamdulilayi àkọ́kọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wí ni òfin ọlọ́run bá kò gbà wípé kí obìnrin kan máa lo lọ́fíńdà jáde nílé rẹ̀ hmm. nítorí pé kí ta ló fẹ́ fi pàkíyèsí tó bá fi lọ́fíńdà sára ìwọ arábìnrin tó hmm. fẹ́ fi pàkíyèsí àwọn àlè ni àbá fẹ́ fi pàkíyèsí ẹni tó fẹ́ kó mú ọ lálẹ́ hmm. nítorí pé òfin ọlọ́run bọ̀ gbà kóbìnrin kó fó fi lọ́fíńdà sára lọ́nà tó sì pé tó bá kọjá agbára àwọn èèyàn wọ́n tuntun wò wọ́n tuntun wò nínú hadith obìnrin tó bá ti ṣe bẹ́ẹ̀ tó fi lọ́fíńdà sára bẹ́ẹ̀ hmm. tẹ́ni ọkọjá gbára rẹ̀ tó tún kàn wò lẹ́ẹ̀kan sí pé àà ah, ah. wọ́n kọ fún obìnrin yẹn hmm. kọ́lá ẹlẹ́dàá akọsa ṣàánú wa. so wọ́n á ní àwọn àpárá kan sì wà bẹ́ẹ̀ náà tó ṣe pé àwọn náà burúkú bá hmm. pé fi para wò mí kó tún mi wò làwọn náà ń jẹ́ òkè so bó nírú àwọn àpárá náà ìdájọ́ wọn náà ní ìdájọ́ ọlọ́fíńdà ìdájọ́ wọn ní ìdájọ́ gbogbo àwọn àpárá eléyìí tó lè mú kó rí ọkọ rẹ̀ ó fòsẹ̀ eléyìí tó lè mú kí orí ọkọ rẹ kọjá pọ̀ sáná àti àwọn lọ́fíńdà bẹ́ẹ̀ wọ́n máa lò nínú ilé fọkọ ni nítorí pé ọkọ rẹ òun náà lẹ́lẹ́tọ̀ rẹ̀ òun náà lẹ́ni yẹ kó o máa ṣe fọ́rífọ́rí fún hmm. ó máa dùn kó máa wù ọ́ kó máa tún àwò hmm. kìí ṣe páwọn ará àta wa ni kí obìnrin wà pẹ̀lú ọkọ ẹni wọn máa gbọ́ lára rẹ̀ hmm. nígbà bá fẹ́ jáde yẹn wàá lọ wá àwọn lọ́fíńdà kan àfa fẹ́ hmm. pé láti bíi mítà ọgọ́rùn èèyàn ti máa gbóòórùn ránṣẹ́ pé ta ló fẹ́ léyìí sára. a'udhu billahi minash shaitanir rajim. wọ́n hmm. ní tá a bá fọ́n ma níṣẹ́ wípé kọ́kọ́ nǹkan kan táwọn wá jẹ́ wípé a sì ti sọ fún kíkọ̀ gbọ́dọ̀ pẹ́ àti wọ́n á sọ pé ẹni tó bá kọjá àgbà báyìí o àní gbàwé lọ́wọ́ rẹ̀ dípò pàbà fàmì ọmọ kan wá pẹ́ wọ́n ń fọlọ́n bẹ̀ wá ládàkùn ká gbà kábọ̀ ń ṣàtúnṣe rẹ̀ nítorí dáa náà ní pé ká gbà hmm. nítorí pé àwa náà ń fẹ́ kọ́ lọ́n ṣàmójú kúrò fún wa ká gbà ti fọlọ́n búra pẹ́ nígbà hmm. ẹnu kẹ̀kà sátara ni ẹ wàá máa sọ àti máa fọlọ́n búra jọ mi hmm. ìtàn náà ni pé ẹ ń fún aláìní mẹ́wàá lóúnjẹ nínú irú mọ́dù kọ́ọ̀pù tá a máa fún yàn ní zakatul fitiri yẹn oúnjẹ tútù mọ́dù méjì méjì hmm. àbí kẹ́ ẹ dáṣọ sí aláìní mẹ́wàá lọ́rùn hmm. so àbí kí ẹ bọ́kùn lọ́rùn ẹrú hmm. ẹ lè ṣe gbogbo ẹ ẹ sì sùn yá àmọ́ ọjọ́ mẹ́ta èyí á máa halẹ̀ mọ́ ọmọdé àmọ́ ká má máa fi búra kún ká máa sọ ara bú ọlọ́run ni sọ́bù ẹ̀yìn máa lẹ́kùn ẹ sọ àwọn àbúrò ayọ̀ ẹ má máa búra bùkúbù tọ́rọ́ lọ́n tóbi kọjá bẹ́ẹ̀. Hmm. ọmọ wa gbọ́n púpọ̀ onímọ̀ fọlọ́n bẹ̀yìn mọ̀ hmm. fọlọ́n bẹ̀yìn kí ni ọba tún fi bẹ̀yìn. tó yí ọ̀sọ́ lọ́hùn. ẹ gbà láàrin hmm. ẹ gbà náà. zero nine zero five one six four five four three eight ọ̀dà ẹja mú eléyìí náà ẹ lọ́wọ́ òun ìtì wọlé. asalaamualeykum warahmatulahi wabarakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh wo kọ yí ìbéèrè yín àti ibi ẹ ti ń pè. orúkọ orúkọ mi kamaldina abdulkareem Niger Republic kí ni ìbéèrè yín. ìbéèrè mi alákọ̀ọ́kọ́ mo fẹ́ béèrè lórí jẹ́mú sọ́láàtì tó máa jẹ́ irun pọ̀. Hmm. lọ́pọ̀lọpọ̀ ọ̀gá ní ẹ̀rọ ibi tó jẹ́ bá tú asáwà máa ń jẹ zero àti asẹ́pọ̀ hmm. àbí mọ́bìrì àti ṣáì ṣùgbọ́n obìnrin ò ní padà rọ̀ mọ́. ẹ̀kejì. ẹ̀lú. ẹ̀kejì. bákan náà nígbà míì nígbà mìíràn ìgbélé mọ fún wẹ́díwẹ́dí àwọn èèyàn á jẹun pọ̀. tó hmm. àbí tí a bá tún wà nínú ìrìn àjò náà lọ́pọ̀lọpọ̀ gba àmọ́ sábà jẹ àwọn ìrìn yẹn pọ̀. òun ni mo fẹ́ gbọ́ ìdájọ́ rẹ̀ ní sàlọ. alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run ká pa sọláàtì ká papọ̀ ọgbọ́hùr hmm. àti asọ magreb àti ìṣá anabi sallallahu alayhi wa sallam ó ṣe bẹ́ẹ̀ níjọ́ àárọ̀fẹ́ ọ̀pá sọ̀látò bọ́hùr ọ̀pá pọ̀ pẹ̀lú ti asr hmm. ní àkókò sọ̀látò bọ́hùr torí kí ayò lè bá gbà wọn láti dúró pẹ́ sàdúà hmm. ní ọjọ́ ńlá yìí bẹ́ẹ̀ náà lànàbì sallallahu alaihi wasallam tún ṣe ní alẹ́ ọjọ́ ọdún ní Muzdalifa hmm. níbi tó tún ti pa sọ̀látò magrib àti sọ̀látò ìṣá ọ̀pá méjèèjì pọ̀ ṣùgbọ́n pípapọ̀ tó pa àwọn sọ̀látì pọ̀ ọjẹ jam'an wa qasra ọpa wọn pọ̀ ó tún gé wọn kúrú sọláàtì tó jẹ́ rákà mẹ́rin mẹ́rin bíi zuhur àti asr ó sì wọn rákà méjì méjì ó sì tún pa wọn pọ̀ eléyìí tó jẹ́ magrib àti isha magrib rákà mẹ́ta tiẹ̀ náà ni torí àwọn sì ń pe magrib ní sọláàtul hadir hmm. sọláàtì ẹni tó wà ń lé ẹ bá wà lórí ìrìn àjò wọn èyí dín kù tiẹ̀ hmm. so sọláàtul isha anábìsí rákà méjì lórí ìrìn àjò anabi sallallahu alayhi wa sallam ó tún máa ń pa sọláàtì pọ̀ lóhùr àti asr hmm. magrib àti ìṣá jama'an wa qasra ó máa ń pa wọn pọ̀ ó tún máa ń gé àwọn oníraka mẹ́rin kúrú sí raka méjì méjì. Hmm. sọ ṣùgbọ́n nílé nílé sáà lè ti torí òjò tàbí nǹkan míì ká pa sọláàtì pọ̀ bí pípa pọ̀ lásán láì jẹ́ pa gé wọn kúrú bẹ́ẹ̀ ni àwọn olùmẹ̀sìn Islam iná ni wọ́n sọ wípé a lè pa sọ̀láàtùl Maghrib àti sọ̀láàtùl Ìṣá a lè pa wọ́n pọ̀ tójò bá ń rọ̀ hmm. tójò bá ń rọ̀ bó tilẹ̀ jẹ́ pé àárí àkọọ́lẹ̀ látọ̀dọ̀ anábì Muhammad sallallahu alayhi wa sallam kó ṣe bẹ́ẹ̀ nílé àárí hmm. kó ṣe bẹ́ẹ̀ nílé ntọ́kàn wá nínú hadith abdullahi bin abbas radiyallahu anhuma eléyìí táwọn olùmọ̀ nípa hadith gbogbo tí wọ́n gbé jáde hmm àfàwọn díẹ̀ ọ̀nà nípa nàbì sallallahu alayhi wa sallam ó pa sọ̀látò dhuhr àti asr ó pa pọ̀ maghrib àti isha ó pa wọn pọ̀ ní madina hmm. láì jẹ́ kó jò rọ̀ láì jẹ́ kó gún wa láì jẹ́ pé dìkà wa ìgbà tí wọn bí anabi sallallahu alaihi wasallam léèrè kékeré àbí wọn bí ibn abbas léèrè kékeré wọn ni li alla yaj'ala ala ummatihi haraj torí pé anabi ọ̀fẹ́ la wàhálà bọ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam á sọ pé ìgbà tí wọ́n ti dárúkọ òjò nínú sábàbí ń bí hmm. ajákòjò ń bẹ nínú sábàbí tá a lè ti torí rẹ̀ paṣọ láti pọ̀ ṣùgbọ́n pànàbì sallallahu alaihi wasallam wọn apasọ̀ láti pọ̀ láì nídìí hmm. eléyìí ni nǹkan àbẹ́rẹ́ ọ̀pá pọ̀ láì nídìí sẹ́mi hmm. ọ̀pá wà ní ìsìn ìkọ̀tọ́ kákan pasọ̀ láti pọ̀ láì nídìí eléyìí ló falàdé ṣe bí ọ̀rọ̀ tó pọ̀ lọ́dọ̀ àwọn olùgbà. lédè kúkúrú ẹ lè pa sọ̀lẹ́tùl magrib àti sọláàtì làìṣá kẹ papọ̀ nítorí òjò tí ń rọ̀ hmm. òjò yìí sì gbọ́dọ̀ jójò ti ń rọ̀ gidigidi hmm. bẹ́ẹ̀ làwọn Islam sọ hmm. kò gbọ́dọ̀ jẹ́ òjò tó jẹ́ ọ̀wínníwínní yóò jẹ́ wábiwọ̀ sí òjò òjò tó lè wó kú ọ̀lẹ nítorí kí ló dé níta ń ni pé tá a bá fi lè pa mọ́gìrìbà àti ìṣá ìpọ̀ àwọn èèyàn wọ́n lè ti torí òjò nǹkan Hmm. so kí ìdíwọ́ yẹn ọmọ bá sí fún wa náà la ṣe sọ pé a tún pa ìṣá ìpapọ̀ mọ́ sọ̀láàtì hmm. magrib lásìkò magrib hmm. tó bá jọ pé ọ̀hún ni wíní ni tó ṣe pé láì lo agbòjò èèyàn lè lọ́nù rẹ̀ kéèyàn ó tún bọ̀ kí lè fẹ́ wá pa sọ̀láàtì pọ̀ sí i à ń bọ̀ sí bọ́ sí pé wàá kójò sú lásán ẹ wá ń pa sọ̀láàtì pọ̀ àìmọye òjò tí sú ti rọ̀ àìmọye tó sì sú tó yẹ pé tó bá ti fọ́n lọ́wọ́ wíníwíní báyìí ó tún dá ni torí de eléyìí báyìí òjò yẹn a gbọ́dọ̀ rí i pé ń rọ̀ dáadáa hmm. ṣáájú kó tó di pa láǹfààní àti pa magrib àti síbẹ̀ hmm. náà ni àti làásù hmm. bẹ́ẹ̀ ni Shafi'i sọ àti Ahmad nínú rìwáyà kan wípé a lè pa dhuhr àti náà pọ̀ nítorí òjò eléyìí ń gidigidi ṣùgbọ́n ìtawà sàlẹ̀ sà náà ni pé àti torí pé àkọọ́lẹ̀ ẹ̀rọ eléyìí ló wá látọ̀dọ̀ apá kan nínú àwọn sàhábà bẹ́ẹ̀ mm. bí abdullahi bin umar radiyallahu anhuma pé magreba àti isha nìkan náà máa ń papọ̀. Mm. wọ́n wá sọ pé kí ló dé wọ́n nítorí pé ìnira tó lè bá ni ìṣòro tó lè bá ni ìdààmú tó lè bá ni látàrí pójò ń rọ̀ ní àsìkò magreba yẹn nígbà tílẹ̀ ti sú mm. ó lé ọ̀tayọrú ètò lè bá ni tójò bá ń rọ̀ lọ́sàn-án. sọ ìdí ìnà tí wọ́n fi sọ pé magreba àti isha yàtọ̀ sí dhuhr àti asr imaamu shafi'i òun ló sọ pé zuhur àti asr ló ìjẹ́ bó ṣe jẹ́ ń bẹ̀. plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight. hello. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah o kọ́ yín bí ẹ ti ń pè yìí. aisha ló ń sọ̀rọ̀ láti oman. láti oman kí ni ìbéèrè yín ìbéèrè mi ni pé digital marketing. ṣé ṣé rìbá ni àbí ó tọ́ àbí kò tọ́. ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì ni wípé nìkáì tí wọ́n máa ń ṣe ní ọkọ òní sílé ìyàwó òní sí ń bibẹ̀ tó tọ́ tún náà àbí kò tọ́. Hmm, digital marketing yẹn báwo lẹ ṣe ń ṣe àbí báwo lẹ ṣe gbà ọ̀nà olè ń gbà ṣe. kéèyàn polówó nǹkan tí kò ní ní orí igbá lórí social media. Nah òun ní yóò wá polówó rẹ̀ tó bá ti wá tó bá ti ọdà fún yóò wá ṣẹ̀ṣẹ̀ lọ wá láti jẹsẹ yóò ti gbowó sọ́wọ́. náà wá sí gbọ́n yé bá wọn ìbéèrè kẹta. ìbéèrè ní ẹ̀rọ kẹta ni pé tí mo bá kówó fún yẹn pé bíi hundred thousand pé kó gbà pé mo bá mi ti ṣe iṣẹ́ mhm. tó ṣùgbọ́n ti ń parí táwa jọ máa pín èrè rẹ̀ mm-hmm. ṣé rìbá ni àbí àti mọye kájọ máa pín o. mo fẹ́ mọ̀ bóyá ó tọ́ súnà àbí ìbéèrè yìí ti tán máa ṣàlàyé. alhamdulilayi àkọ́kọ́ ni pé òfin ọlọ́run ọba kò gbà ipe kéèyàn ta nǹkan téèyàn ọba ní anabi hmm. sallallahu alayhi wa sallam onílà tabi' ma laysa 'indak. Hmm nítorí ọba ti ní ọ̀gbọ́dọ̀ ta. torí de eléyìí ká máa polówó ọjà ọjà táwọn ò tí ní fẹ́ni tó bá fẹ́ rà pé nígbà tó bá wo ẹni tó rí tó fẹ́ rà owó rẹ̀ tó bá mú wá náà làwọn ò fi lọ ọ̀dà fún hmm. iná là á fi rà á tún á jèrè lára rẹ̀ hmm. haram lélẹ́yìí lábẹ́ òfin ọlọ́run ọba wa. nítorí pé ẹsẹ̀ ni pé lẹ́yìn tẹ́ ti polówó rẹ̀ tẹ́nìkan bá show interest ipò ń fẹ́ rà hmm. kò sí nǹkan tó burú kẹ́yìn ọmọ owó yín kẹ́ lọ rà kó ti wà lọ́dọ̀ yín náà hmm. kó tó wá di pẹ́yìn náà tún ta fún un àmọ́ pé owó rẹ̀ náà lẹ́mú lẹ́ẹ̀fì lọ rà ẹ̀ tún á jèrè lára rẹ̀ haramu ni ru owó báyìí. wọ́n ní sáà lè ṣe ìgbéyàwó nígbà kò sí náà sí hmm. dáadáa lè ṣe ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú wípé kí aṣojú ọkọ̀ kọ́ wà tó aṣojú ìyàwó yọ wà hmm. tani ọjà aṣojú ìyàwó bàbá ìyàwó oní ọ̀sọ́pọ̀ nfọmọ òun òun fi fún lágbájá yìí kó máa jẹ́ ìyàwó fún. Hmm. so ìgbà tó sì jẹ́ pé ìwọ náà tó fẹ́ fẹ́ ìyàwó ti dọ́mọ tó fẹ́ fẹ́ mà. Hmm. so aṣojú rẹ òun náà wá sọ pé òun bọ́ gba obìnrin náà níyàwó òun bọ́ gbà á níyàwó òun gbà níyàwó fún ọ kèsì pọ́ gbà fúnra rẹ <laughs> òun gbà níyàwó fún ọ. kọ́wọ́n lọ jágbá. àwọn ẹlẹ́rìí méjì ó sì jẹ́rìí sí tí wọ́n bá ti hmm. jẹ́rìí sí yìgì ti so gẹ́gẹ́ bófin ọlọ́run ọba ti ṣe wí ọkùnrin yẹn yóò wá san sọdáàkì ó lè san gbọ́wọ́ aṣojú rẹ̀ náà hmm. ó sì lè má ti san sọdáàkì ká mà sí gbèsè lórí ẹ̀ hmm. lọ́nà tó ṣe pé gbèsè yẹn yóò sì ṣẹ́kù lọ́rùn rẹ̀ hmm. títí tí ó fi san kò sí wàhálà ń bẹ. wọ́n ní tí a bá kó kalẹ̀ fẹ́nìkan kọ́ máa fi bá ní ṣòwò lọ́nà tó ṣe pé a ti wá jọ fẹnu kò sórí pé ńgbà tí oṣù bá parí iyekíye tó bá jẹ́ èrè jẹ lórí owó yìí báyìí láti ṣèjọ máa pín hmm. bí ká sọ pé àmà pín ní ìdá mẹ́ta sí ìdá méjì ẹni tó lówó lápèjúwe yóò kó ìdá mẹ́ta nínú èrè ẹni ò fowó ṣiṣẹ́ yóò kó ìdá méjì nínú èrè ṣé eléyìí rìbá ni àbí èsè rìbá kìí ṣe rìbá rárá kìí ṣe rìbá rárá àmọ́ pẹ̀lú májẹ̀mú wípé kìí ṣe pé ńgbà tẹ̀yìn wá kó hundred thousand kalẹ̀ ẹni tí ń fowó ṣòwò yóò wá sọ pé gbogbo oṣooṣù ẹ̀ máa gba five five thousand hmm. ẹ̀ máa gba five five thousand lórí gbogbo hundred thousand rìbá gidi ni. Hmm. òfin ọlọ́run ọba ọgbà bẹ́ẹ̀ ẹ kò dálẹ̀ ẹ tún sà lóṣù yìí báyìí kí ló fowó rà ṣé ní tí mo ní kó a máa fowó ṣe ló ń fowó ṣe bẹ́ẹ̀ ni ọjà ńgbà tí ó wá ṣòwò tán èló lówó padà já sí hundred thousand ti di hundred and twelve thousand àjẹ́ hmm. pé twelve thousand lẹ́jọ̀ pín láàrin ara yín hmm. ẹ pín ní bẹ́ẹ̀ bá ti ṣe fẹ́ràn kò sí bọ́yọ́ gbọ́gbá bọ́yọ́ yìí ó kó ètò lé sí tiẹ̀ àmẹ́sìjọ sọ́yọ́ ti kúnná láti pìlẹ̀ náà bí kẹ́ sọ pé one to one two to one three to one àbí three to two bẹ́ẹ̀ ni wọ́n bá ti ṣe kò sí eléyìí jẹ́ bó ṣe jẹ́. hello. hello. aleykum salaam ṣe ẹ pa quran tẹ́ ń gbọ́ yẹn sà. wa aleykum salaam wa Salaam. wa barakatuh ó kọ́ yín ìbéèrè yín ibi ẹ ti ń pè. abdulkadir ni láti Ìlọrin. kí ni ìbéèrè yín ẹ dákun afẹ́ káwọn ṣètòba wa ọ̀rọ̀ wà sáwọn bírọ́dà tí wọ́n máa rá àwọn sísà ní ẹnu títí tí wọ́n máa pè wọ́n wọ́n sáwọn sálámù sí wọn fáwọn fẹ́ fẹ́ wọn àbẹ kọ́ bá wọn ọ̀rọ̀ wà sí wọn kọ́dà fúlọ́rọ̀ náà wọ́n yé ṣe bẹ́ẹ̀. àwọn àlejò. aleykum salaam. tó alhamdulilayi wọn ní ká bá wọn pàrọwà fún àwọn brothers àwọn sisters létí ọ̀nà tí wọ́n sọ pé àwọn afẹ́fẹ́ wọn so ah, àmọ́ báwọn ṣe ń fẹ́ kọ́ máa wáyé tó nígbà wọn bá ṣàlàyé torí pé ọkùnrin bá róbìnrin tó bá lò fẹ́ fẹ́ kó burú lábẹ́ òfin ọlọ́run ọgọ́dọ̀ pa ogun mi máa fẹ́ fẹ́ ọ. tó ọ̀rọ̀ sí nílé. gbọ̀n fọ́ọ̀nì tẹ lọ́rùn. ọ̀rọ̀ tí ẹ̀ nílé bí ọba ti bá ní náà láti sọ. tó kọ́sá ti má gbogbo ọ̀nà tí ò da. kì í ṣe ti pé ojú ọmọ ọlọ́mọ gbélé títí tì. tọ́lọ́ wa kidnap ẹ̀ pamọ́. pé àǹgbà tó ti wù mí ẹ̀ túláàsì mi. mo gbọ́dọ̀ fẹ́ ọkọ̀ ọ̀daràn náà. <laughs> hello. Wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Tí o kọ́ ibi ẹ ti pè béèrè yín. Ẹ̀yin. Hello, o ti rè bété. Plus two three four eight zero eight three two nine three eight nine six. Plus two three four eight zero eight three two nine three eight nine six. Hello. Wa salaam wa rahmatulahi. O kọ́ ibi ẹ ti ń pè yín. Ọlọ́run sọ̀rọ̀ láti ìsàlẹ̀ jẹ́ Kí ni ìbéèrè yín? ìyàtọ̀ sọ̀láṣì duha àti sọ̀láṣì kan tó ń bẹ̀ bá ṣe lẹ́yìn àti sọ̀láṣì ṣubú ìsìn ṣé tẹ́ bá dúró sí tẹ̀mẹ́tì ṣé ó ti yẹ àkàrà bó ṣe dùn àti àkàrà. ó ti yé ó ti yé ó ti yé. ìyàtọ̀ títà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àkọ́kọ́ ni pé sọ̀láṣì eléyìí tí wọ́n ní kẹ́ ẹ ṣe lẹ́yìn àṣùbà lẹ́yìn ìgbà tó ń bá yọ mm-hmm. tó ti gbéra sókè sọ̀rọ̀ eléyìí á ní láàyè ibi tó ti sàṣùbà ó ń ṣèrántí ọlọ́run bí kápá ń kí alukur'an àbí à ń ṣe alukaru sọ̀bà títí tó fi wá di pé òòrùn yọ òòrùn yọ ó tún gbéra sókè tábà lóòrùn yọ ní twenty four after six ẹ fi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kún hmm. tẹ bá ń fi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kún ó ti di nineteen to seven so nineteen to seven yẹn wàá dìde ẹ sì rákà méjì hmm. pẹ̀lú àníyàn pé náfìlà tánàbí ni téèyàn bá jókòó lẹ́yìn àṣùbà tí ò kú láyé ibi tó ti ṣàṣùbà hmm. tí ń ṣèrántí ọlọ́run bí ìdá yìí téèyàn bá ṣe èèyàn gbalada umra. Hmm. so sọlátù duha òun náà tó wà àsìkò yẹn kan náà ni. so ẹ ṣe sọlátù duha rákà méjì wọn takura wọn tó bá wù yẹn ṣe lọ́tọ̀ọ̀tọ̀ tó bá wù yẹn dàníyàn méjì fún rákà méjì hmm. àníyàn rákà mẹ́rin fún rákà méjì ọlọ́run ọba ọgbà rákà mẹ́rin jazakumullahu khairan ká mú bí ìpè ẹyọ kan sí àbí bí méjì kó tó di pé a máa lọ ẹ jẹ́ kí a yẹ ilé yìí náà wò ẹ lọ́hùn. ẹ máa pa rédíò yín àbíkẹ́ yín lọ́lẹ̀ dáadáa aleykum salaam wa rahmatulah ó yín bí ẹ ti ń pè. ní ni láti odò wa. kí ni ìbéèrè yín pápápá ẹ̀dá kò ìbéèrè ni àkọ́kọ́ ó dá lórí pé tabarẹ́yàn tó máa ń tẹ̀kẹ̀yàn for granted pé ó ti mọ̀ pé tí má ṣe o tí má ti fọlọ́run bẹ́ẹ̀ o yóò kù tó náà ni hmm. wá kí n káyàn fún gbogbo gbà yóò tún pé yín fọlọ́run bẹ́ẹ̀ fọlọ́run bẹ́ẹ̀ hmm. ìdájọ́ wo lè yóò ṣe ṣé tó bá ti fọlọ́run bẹ́ẹ̀ kéèyàn má nà ní mọ́ ni àkọ́kọ́ nìyẹn ìkejì wá ni pé lórí nǹkan tí àwọn olùmọ̀ ń sọ fún wa pé aláàkórira fún wa ká tẹ̀ kíyàn àbí kan tó bá wá jẹ́ pé bóyá èèyàn ò fẹ́ dé mọ́ fáwọn tó bíyàn nípa pàjùlọ bọ́ wọn àyọ́nú sí i Mm-hmm. kéèyàn ọmọ ṣe fún wọn lọ ni kéèyàn ọmọ fi kan ìbínú wọn ni àbí bò láti yanjú àárín wọn ẹ dàpọ̀. ọ̀la ẹ ṣe o. alihamudulilayi ẹni tó ti mọ ipe tó ń bá ti fọlọ́ ń bẹ̀ yín ẹ gbọ́ ẹ gbà náà ni wọ́n ní sẹ́ka yé gbà ni àbí báwo ẹ mọ̀ gbà náà ni nítorí pé alákòóbá lélẹ́yìn <laughs> so ẹni tó sì fẹ́ bà tèèyàn jẹ́ gbogbo ọ̀nà ni ọmọ wa láti bà tèèyàn jẹ́ hmm. ẹ̀yẹ́mọ̀ àjẹ́ orí tìyín bàjẹ́ ó ti fọlọ́ ń yín ẹ gbọ́ ẹ gbà. Hmm. ọlọ́run ọba náà ni ó padà sí dájọ́ gbogbo ìjà tá a máa ń jà láyé kò ní tán tẹ́lẹ̀ náà hmm. iwájú ọlọ́run gbogbo ó ti tán. Hmm. so ẹni tó rò pọ̀ ń yàn yín jẹun ọlọ́run ọba padà wá dà. bákan náà wọ́n ní àwọn máa ń kí àwọn òbí àwọn látàrí ká tẹ̀ ká kúnlẹ̀ ká dọ̀bálẹ̀ so ṣùgbọ́n àwọn òbí àwọn ó dàbí ìgbà tí wọ́n fẹ́ yọnu wọ́n fẹ́ máa ṣépè ìyọnu ọlọ́run lọ jà kí ó sì tóbìnrin bá bínú nítorí pé àyìn ṣe ń tọ́lọ̀ wọn bá ní kẹ̀sì tó bá ṣépè àdúrà lè pè rẹ̀ ọ́ padà já sí i hmm. àwọn abẹ́ lọ́n fún gbogbo òbí tí ò bá lágbọ̀ọ́yé ẹ̀sìn kọ́ lọ́n fáwọn náà lágbọ̀ọ́yé ẹ̀sìn àtẹni kọ́ máa forí kalẹ̀ fún kọ́ máa dọ̀bálẹ̀ fún yín ọ̀dọ́ lọ ni àtẹni hmm, hmm. kọ́ máa kúnlẹ̀ fún ni àbí rọ́ọ̀wù là fún sí kò gbà kó ṣe àfojúdi sẹ́ni tó jùlọ hmm. ṣùgbọ́n à ń kúnlẹ̀ à ń dọ̀bálẹ̀ òsínú tẹ́sán islam wa àti hmm. àwọn abọ́gibọ̀ ọ̀pẹ ni hmm. ṣégi àti ìpẹ̀lẹ̀ yín bọ̀ ni jazakumullahu khairan ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo rọjí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center ẹ̀ṣà ní wájú lọ́gbọ̀n ọ̀ṣọ́ tí wọ́n ti ń da àwọn ìbéèrè wa ọpẹ́ pàtàkì lọ́wọ́ abu amina láti òkè àdó akíntola tí wọ́n dìjọ kọ́ orin ìwà pẹ̀lú afa ismail jazakumullahu khairan ọ̀làdùnní bello òun ló kọ ti tèmi títí ọjọ́